Seven seven. Golden Eden Cosmetics, your number one cosmetic product you can draw. draw. Má fọ o, ò ní jáàmù àgbákò. Ò ní ṣe kí ni, ò ní jáàmù àgbákò. Golden Eden Cosmetics, àwọn náà lè ṣe kí ni? Àwọn náà lè ṣe, ò ní jáàmù àgbákò, ayé ò ní jáàmù àgbákò. Alájà, pélépè. Ìlú ìgbóná wà dọwọ ara nàìjíríà ló fún wọn ní information hmm. kò yé nǹkan tí mi sọ hmm. ọlọ́pàá tó wá ń bá wọn ṣiṣẹ́. ṣé yẹn ló fi jẹ́ ó pé ará ìlú nàìjíríà tí mr ọláwálé àbí olúwọlé ni tó wá ibẹ̀ lẹ́pá sí ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà ẹ̀yin lẹ tẹ́rìbù ju ẹni ọ̀dà tèmi lọ and then kí ló dé tó ń sá kiri ó kàn ń sá káṣá ó kàn ṣáà rìn kiri from one hotel to the other ó kàn ń já kiri kí ló ṣe é kí ló mú ẹ what happen. how can you come online and tell the world that uh, ọlọ́pàá video, citizen òròjú wá kejì pẹ́ tí bẹ́ẹ̀ ni lọ kóòtù. who said that? ti ṣe bẹ́ẹ̀ ti ṣe àwọn. ká ló sọ gbogbo yẹn ń bo ló ti gbọ́ yẹn. mi ò gbọ́ rẹ̀ ni. irọ́ ti ba ayé ẹ̀ jẹ́. and the truth is gbogbo àwọn tó wà nílùú ìlú wọn ò nífẹ̀ẹ́ gbogbo instrument tó ń lò nàìjíríà. Hmm, wọn ò ní. kò sí kankan nínú wọn tó nífẹ̀ẹ́ instrument tó ń lò nàìjíríà. kò sí o. ẹ imagine fúnra wọn náà declare pé àwọn àwọn wẹ́nìkan kan pa o ìtọ̀ àwa provide kìí boom tá a máa gbọ́ náà ni pé tọ́ bá ní mudomudo náà ni mo ní òwò ìlọ́wọ́ ó ní òwò ìlọ́wọ́ But náà ṣe sọ fún mi. bọ ìwọ ló sọ pé ó dò náà ìwọ ló wa ní information yẹn lórí platform ẹ ó ní pé ẹ wípé okó ẹ̀rí ti ń rin báwo ni wọ́n ṣe mọ̀ pé okó àlùjòrí for you to know wípé okó èèyàn rí ti you must have seen it before. Why did you say pé okó ẹ̀rí ti have you seen it before? How did you know? wípé okó àlùjọ orí ti rin báwo ni wọ́n ṣe mọ̀ nǹkan téèyàn ò bá rí rí èèyàn ò ní sọnà wípé àwo kíní yẹn rí ti rin o you came online to talk about the man àlùjọ did not come online to talk about you ìwọ ló kọ́kọ́ destroy character àlùjọ náà olóko ẹ̀rí ti ah? ẹni téèyàn ò bá rókó ẹ̀rí báwo lèèyàn ṣe mọ̀ pókó ẹ̀ ti rin náà ọ̀nà àbáyọ lélẹ́yìí o fún gbogbo àìsàn tó bá níjà lágọ̀ ara ọlọ́wọ́n bá mi ti gbé màláṣà kankanlẹ̀ tó lè bá ní sàmójútó gbogbo onírúurú àrùn tó mọ̀ ti fún tẹ̀mí ewé àtẹ̀kọ̀ níbi tó ti ń fi ewé àtẹ̀kọ̀ pé oríṣiríṣi egbò igi jáde yọ̀ọ̀nà ti gbàlódé tó ti ń ṣe bẹbẹ lágọ̀ ara bíi tàtijọ́ tó kú ẹ̀mú yá ẹ̀jẹ̀bú nìyẹn ìwọ ọmọkùnrin tó ti ní lọ́mọ ogójì ọdún ṣùgbọ́n tó oníṣòro àtúntọ̀ ọmọkùnrin mìíràn tó tọ̀ yóò mọ rí àwọn àpẹẹrẹ bíi kítọ̀ mọ́ ẹjọ́ ní fàì àti onírúurú àwọn àpẹẹrẹ mìíràn tàlákàmọ́ lónìí tó tètè kàn sí tó àìsàn yìí tí lè fà á tá ń pè ní ìtọ̀ ṣúgà tàbí àtọ̀gbẹ lára kánlọ́kọ̀ kàn sí goldwell ìyá ìjẹ̀bú arthritis ní tirẹ̀ orúkún wíwo ẹsẹ̀ wíwo ẹsẹ̀ títa kẹ́ẹ̀yàn mọ́ lè rí ibùsọ̀ kan sí ibùsọ̀ méjì wọ́n ti máa ń pariwo ẹsẹ̀ goldwell ìyá ìjẹ̀bú lọ́nà àbáyọ sí ṣòro rẹ̀ ọmọkùnrin tí ò lè tẹ̀yàwó rẹ̀ kálẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n á jà àfàmọ́ ní káyà rẹ̀ má dayà láyà jẹ̀díjẹ̀dí ní báwọ̀ wọ̀ yá àjà ìbá sì jẹ́ wíkẹ̀ rẹ́ṣà premature ejaculation fọmọkùnrin má lè tẹ̀yàwó rẹ̀ kánlẹ̀ gbàgbàgbà tó o bá ti lò sẹ́jú kan lórí ìyàwó rẹ̀ ló fi sáré datọwọ́ rẹ̀ lẹ̀ ó burú jáì ẹ wò ó mélòó la fẹ́ kànú ẹ̀yìn adípèlé wọn yé àti àwọn egbòogi mìíràn lẹ́lẹ̀ rírà lọ́dọ̀ gbódúwẹ̀ ìyá ìjẹ̀bù kan ní áfíríkì ròyìn òótọ́ àmójúbà ẹni bá débẹ̀ ló lè ròyìn gbogbo bí kíbi tẹ́ ẹ bá wà ní wọ́n ti bá yé gbé gbogbo ohun tẹ́ ẹ bá rà lọ́dọ̀ wọn ránṣẹ́ sí yín o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pe gbódúwẹ̀ ìyá ìjẹ̀bù sórí nọ́mbà yìí zero nine zero Bothered about solutions to your skin, hair, and total beauty issues? We have answers and we are different. At ABD, our difference makes you beautiful. ABD organic and vegan friendly collections have deep hydrating moisturizer for all skin and hair types. No additives and keeps you moisturized all day. Great for dry, Hello? stretch mark. Yes. Hello. Hello, we are listening to you. Good afternoon. How can I help you? Okay, thank you, ma. Thank you. Okay, thank you. But this is my business line, ma. Please. Eh, mm. spots, pimples, and rashes. The raw garlic shea butter hair cream has 14 essential oils to make hair thicker, longer, and healthier. ABD products are 100% grade A unrefined raw shea butter for a smoother, healthier, glowing skin. The beauty products also include luxury matte lipstick, lip treatments, and fashion accessories. For more information, please visit our website, abdcollections.com. Investing your skin. It represents you for a long time. We are expecting more shea butter. Um, we don't have any in stock at the moment. I will update you once we get more. I think I should have more coming in, maybe say next week or the week after. Next week is our wedding, so um, I will open every day next week except Thursday, Friday, Saturday. So next week, I'm not going to be in the store on Thursday, Friday, Saturday. I'll be back the following Monday because I actually wedding lewa. Mm. Continue, Lizzie. We are listening to you. Mm, sure, be cocaine. Hmm, Listen to ẹ̀yin náà gbogbo nǹkan tó ń sọ lẹ́nu. Mi ò mọ̀ bẹ́ẹ̀ bá ti gbọ́ ṣe wọn tó ẹ kò máa lọ àbí máa lọ Hmm? Strongest Lizzie, God send Lizzie. Morufa Adeleke Lumina. Share listen to show Moja. Kílódé tó jẹ́ pé when you're having your show and people say things like, oh, Strongest Lizzie, Warrior Kiniko, show mo some of those people, you don't understand this fracas. You don't get it. Some of those people that are on your platform tó máa ń bẹ́ẹ̀ ṣe yánmayàmá yéme èyàn mi tó ń ṣe yẹn some of them bí wọn mí inú ni wọn bọ́n ṣe wà yẹn ìmí nínú wọn wọn mọ̀ọ́mọ̀ kọ kọ́mẹ́ǹtì yẹn síbẹ̀ láti pàtí jẹ ni ó gbà bọ̀dà Facebook wèrè ni ẹ ò tí ì gẹ̀ tiẹ̀ some of them are doing that deliberately láti fi ṣe kíni láti fi bàtí ẹ One month tó like one bed, bẹ̀ say, ah okay and you're actually eating them hard orí ẹ̀ bàjẹ́. Good evening, my mommy Patricia. How are you, ma? Continue. They are in abroad. Mm. They are in abroad. Oh. Wọ́n tún ṣe máa gba fifty thousand, hundred thousand lọ́wọ́ ará Nàìjíríà. Hmm. They don't want to see successful people in Yoruba land. All they want to be giving is five k to people and using it to express people. You mm. náà fún wọn five kilo, do you know? because you o bá on two èèyàn tún fẹ́ tọrọ bára báyìí tó ṣe máa purọ́ fáwọn èèyàn pé kóòtù ẹ̀ ń lọ kóòtù nígbà tí kóòtù what is on recess now mo kàn wo gbọ́ ẹ̀ ló ń kàn ní kí n tú nílẹ̀ díẹ̀ ni kò kẹ́mi o àwọn kan sọ pé wọ́n bí yàrá mi dà lẹ́yìn Tuesday wọ́n dẹ̀ ti gbé mi lọ kóòtù báyìí hmm. wọn ò dẹ̀ lè parọ́ Oh. Hmm. mọ̀ ọlọ́pàá dẹ̀ ti mọ ilé mi ọlọ́pàá ti fídíò ilé mi àti ṣọ́ọ̀bù fún èmi ò máa èmi ò máa tó jọ́jú tèmi. is that jealous ṣá ṣé jealous náà ń pè yàn gbogbo nǹkan tó ń ṣe yẹn jealous lè pè hmm? jealous lè pè gbogbo nǹkan yẹn ẹ tó mọ̀ pé jealous ni ó dìgbà tí àwọn ọmọbìnrin yìí bá ń pé forty fifty sixty tí kò sí èdè kan àbédè tí wọ́n gbọ́ gbọ́ tó bá fẹ́ àti hand in marriage ẹ máa mọ̀ pé kò ṣe jealous. ẹ wo irú àwọn messages tí tí wọ́n send àlùjọ wá wò ó ẹ worú àwọn messages tó ń send sínú inbox àwọn èèyàn ń bọ̀ ẹ wò ó ṣe rí wọn ẹ worú messages tó ń send sínú inbox àwọn èèyàn ṣe rí wọn ṣe rí wọn. mo ń bẹ̀ jẹ́ kí n fọwọ́dọ̀ ẹ̀ sí àlùjọ wọ́n bẹ́ẹ̀ nìyẹn ṣèpolówó ọjà ẹ̀ ni àlùjọ ṣe rí wọn. ṣẹ́yìn ló pè mí tán sìn kí n lè block ẹ̀ one nine one nine block. Do you know why Saudi don't allow anybody to marry them? ọmọ ìlú wọn even ní India àwọn kan even ní China àwọn olùkọ́ wà tẹ́ pé àwọn ọmọ wọn kò nígbà kan fara àwọn ìlú kan bu àwọn ọ̀gbà social media láyè ẹ rí i pé àwọn Saudi ẹ rí i pé o kò lè rí story wọn ní àwọn social media why they you know, keep off from social media ní àwọn ìlú tẹ̀ ń wò yẹn they do advert on social media àwọn Saudi Dubai they do advert on social media they do a lot of beautiful things on social media but when it comes to defamations when it comes to destroying the community of bad habits They don't bring it on social media because almost Are you not destroying other people? Are you not a defamator? Are you not also bullying people? Are you not a bully? As a fracas speaker, you are a destroyer. You are a destroyer, and you can never make it. Kí ni Saudi ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìsìn ìdúró ti ya wèrè gẹ́ọ̀ yóò rárá gbà ó ti wọ wèrè kí kan Saudi pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ kí ló kàn wọ́n ó ga ọ wòrèrè o. fújì olú àwọn ṣe kókó á ní gbogbo tá a bá ṣe fún àwọn ọmọ wa ni kì í ṣe fún àwa o mm. ẹ imagine èèyàn gbé fọ́tò ọmọ ọlọ́mọ jáde o mm. àtàkì business oní business wọ́n wá ṣe the same thing fún ẹ o wá ní ó gbé picture ọmọ jáde you tell my boss Milori, WhatsApp let me know which colour you like Nino àwọn let me know the colour you like this is another beautiful new design coming in um maybe say by Monday or Tuesday next week. Let me know the color you like. Size 44 to 50. Color will lẹ fẹ́ this design in. Color will lẹ fẹ́. I don't know what it is with me and navy. I just love navy. It's a very beautiful design. So pick your color and let us know. Egomidogo so I've turned to yes, so you are top fan. Eh? Ṣé kò fọ́nì ṣá? Kí ni ìyá board at sixty two? Kí ni kí ni Ẹ́sà board wá nídìí? Ó sọ fún àwọn ọlọ́mọ pé wọ́n máa ṣubú ni. Kí ni Ẹ́sà board irú Ẹ́sà board yẹn sọ pé ọmọ ọlọ́mọ máa wálẹ̀ ni láì ṣe láì rò láì mọ̀ rí even in the society. You're a liar you are a liar jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ni ìyá yẹn jókòó sáyé ẹ̀ ìwọ ló lọ báyìí oníyà olóò fẹ́ kí màmá bẹ́ẹ̀ ṣiṣẹ́ màmá said she does not and she can never. báyìí ṣe kí ni báyìí ṣiṣẹ́ màmá interview ẹ pẹ̀lú ìwà àtẹnitẹ́jọ́ ń jà wọ́n rí i pé kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbógun tì yóò níyà nítorí pé màmá sọ wípé àwọn ò lè búlé èèyàn fún ẹ you are a liar you are a liar you lie too much. màmá ilé òbí mo ẹ dárí jọmọ yìí you don't get tó bá ṣọmọdé ìlú èmi náà fẹ́ dàgbà jẹ́ kí n dáríji àgbàlagbà yìí but situation whereby àwọn eléyìí ṣe bóòbá pa bóòbá òbú lẹ́sẹ̀ mò ń bọ̀ wá fẹ́ sábọ́ọ̀dù sí i lè bí fọ̀mù máa kàn ṣe gan. mo fẹ́ gbé wá kí ló bá. ó fẹ́ eléyìí kékeré yìí eléyìí dáńkó ara wa ẹ̀ ìjìnlẹ̀ pampan ẹ̀ ó ní òun ń bọ̀ wá fún màmá ẹ̀ sábọ̀d ó lóun fẹ́ kírọ́ọ̀ṣì ìyá ewé gan eléyìí ẹ gbọ́ ṣé ń gbọ́rọ̀ lẹ́nu ẹyẹ eléyìí kékeré yìí <laughs> Lizzie Okeregan, you're too small. You're too small. You tó lẹ́mì. Irú ẹ̀yẹn fẹ́ wá fún fẹ́ crush ẹ sábọ́dù. your Yorùbá community ẹ back for me. ń tẹnu mọ́. Ẹ̀rí ni ẹ sábọ́dù. Ẹ wo nǹkan tó ṣe fún mọ́mi bí ẹ fún mi beauty world. Ẹ wo go to ti ṣe fún àwọn tó ní ọjà tó ní ọjà. Kí ló kún kí ló kọ ẹ kí ni ìyẹn sábọ̀dù ṣe fún mọ́mí fún mi beauty world they were once friends very close friends ìyá yẹn máa wà láyé ẹ kí ló kọ ẹ tó lè dá ṣe fracas ẹ wáyé tó mú àtàmọ́ àtàmọ́ àtàmọ́ àtàmọ́ pé kán tún gbórúkọ ìyá yẹn wá kán máa pariwo orúkọ ìyá yẹn sìn tó bá jẹ́ mi ni màmá yẹn máa kọ disclaimer fún gbogbo yín hello please do not include my name inside whatever you are doing because I know nothing about what any of you are doing. I am on my lane. Ìyá yẹn ti lọ́kọ, ó ti ṣe kí ló kọ́ ẹ̀yìn pẹ̀lú títí ìyá yẹn. Pẹ̀lú ìyá Fúnmi Beauty World, kí lọ̀rọ̀ yín ṣe kàn ìyá Fúnmi Beauty World? Ṣé o tún ń jà fáwọn èèyàn sí ni? O ò tí ì títí ẹ gan tán. O wá ń pariwo Fúnmi Beauty World, Fúnmi Beauty World. Ọjọ́ wo ló máa jàjà tiẹ̀ tán? Jaja I love you, man. Thank you, sweetest mom. Hello, ló tún Hello. Hello, sister Hello, Sef, ẹ kúrọ̀ Yes, ma. Àtàwọn ọ̀tẹ̀ ti finish with life lánàá ni mo ti ń bẹ́ tí China what is it regarding, sir? Eh, Sorry, ma, please, I really need your help. My help, báwo? My wife wants to Eh? ẹjọ nítorí Ọlọ́run ọmọ mi ẹjọ i'm not lying to you i swear to God almighty you dey try me àti ó ti wà ní hospital ní ọjọ́ mélòó kan sí àti eh. operation owó ló lè wà lọ́wọ́ mi kó lẹ̀ so ibi iṣẹ́ gan wà á sì bóyá mo tún máa rí owó yá from here and there so i'm i'm, I'm one of your silent fans. ẹ eh, bọ̀ tó bá yẹ pé kò sí social media ńkọ́ tí ò bá sí social media ṣé wọn ò ní bímọ ni. ẹ jọ̀ọ́ tẹ má bínú it's because we have social media that's why we are trying to Hey, eh, but you cannot continue to take advantage of social media. First, ti me let mí lẹ́nu. I'm not one of those people that likes to look for money. Ta ni mo fẹ́ ní pé kó wá fún mi lówó ń sìn? Ẹni ká lọ millions wá bó ni mo ti fẹ́ rí So what's the problem now? No, I

is my first time of calling you. Ẹjọ́ tó I just need your appreciation. She's in Lagos, she need equation. And uh, all the money I have on me, I've dropped. I still need money. Ẹjọ́ tó lọ lọ́hùn. Ẹjọ́ tó lọ lọ́hùn. Ó donation wọ́n bá yín What's your name on our platform? Hello. What's your name on our platform? nítorí ọlọ́run ẹjọ ẹjọ nítorí nítorí ẹ kí lorúkọ yín lọ́dọ̀ platform wa àmọ́ yín ṣé ẹ inbox mi ẹ inbox mi lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe wà bí ń sin ẹ inbox mi. àní kẹ́ ẹ send inbox message lórí house of tms london. hello sir hello àmọ̀ yín lórí platform wa ẹ send the inbox message how much are we talking about. how much are we talking about. and how much are we talking about too? ah èdè basho ìjẹ́. how much are we talking about. How much are you looking for? How much are you looking for? How much are you looking for? Má disturb show me. John torí Ọlọ́run, ó ń disturb show me ó tún ṣe fẹ́ lọ wáyé tó ń look for. tó gba àdúràtẹ̀ wa fẹ́ sábọ̀dù wọ́n ti gbà tó gba àdúràtẹ̀ wa ẹ sábọ̀dù láti máa sọ pé ọ̀bọ̀dá ẹ kú kí ẹ wo nǹkan tí ẹ sábọ̀dù ń sọ. gbẹ́nu òṣì sàn gbẹ́nu òṣì sàn ẹ káàsán ìyá wa ìyẹwé good afternoon ma gbẹ́nu òṣì sàn ṣéyàwó eh, eh, pso ṣéyàwó wọn ò kú ni tí àwọn òun ò bá kú ṣé yẹn sábọ̀dù máa níyàwó wọn kú pẹ́nu òṣì sàn gbé ẹnu orí burúkú ẹ lọ sàn gbé ẹnu òfò sàn ọ̀rọ̀ wa lórí Facebook social media ṣe kàn yá ẹ̀ kí ló kún ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ mọ́mí fún mi beauty world àwọn olórí burúkú ìtú ti fẹ́ dráàgì orúkọ yín olórí burúkú wọn kò sí tó kàn yín pẹ̀lú orí burúkú tó ń ṣe o ẹ jẹ́ tètè kọ disclaimer pé kó jọ kó má dá ti yín sórí burúkú wọn tó wáyé wá ṣe lórí social media ẹ jẹ́ kí ìyá fún mi beauty world ẹ jẹ́ kó gbádùn ọjà tó ń tà ẹ jẹ́ kó gbádùn ọjà tó ń tà. Hmm. lọ fún á dẹ̀ máa fi ìṣòro yẹn máa fi bú mi àgbàlagbà ẹ bá gbádùn àti lọ fún. gbẹnu òṣì sàn how many people not ti fi ìṣòro ẹ bú gbẹnu orí burúkú sàn ṣé bí ìjà títí ẹ ló sọ pé o fẹ́ wá jà ṣó tún ti dà wọn tó tún bá àwọn èèyàn míì jàjà wọn ni face your own matter face your own issue fèsì pírọ́blẹ́mù ayé títí tiẹ̀ gbàgbé nípa pírọ́blẹ́mù ayé aláyé olórí burúkú ọmọ àlè ẹni ìbáyìí sì ó lè àánú yọ a wicked idiot kó má lè yọ ọjọ́ kan sílẹ̀ pé okay today you are not gonna do fracas you are not gonna fight you want to celebrate wèrè gbajúmọ̀ ìyẹn wèrè kejì bíi tiẹ̀ o kàn wá ń bẹ o kàn ń jà o kàn ń jà o ń jà

Hello. Hello, hello, ma. Yes. Hello, ma. Network that network that don't fluctuate. Okay. Network that don't fluctuate. So mo lọ mú ní pé ìyàwó mi ló fẹ́ ṣe operation ní hospital. Mm. So mo dẹ̀ ti orí ọwọ́ tó tí mo lágbára mo ti fílẹ̀ sí ẹ̀ka sí ìmọ̀ni. So that is this one. this is the first time I've been calling you. I've never done such before. I'm even at work right now trying to raise money from here and there. I've been to a lot of places mo still to get the role, but I couldn't get the money just because of the situation of the country. So that is the reason why I called you to render help. I've not called for once before. This is my first time, and I have every proof to provide for you that I'm telling you. Can you send the proof? How much are we talking about? I need any amount you can just render. I'm not. I don't any amount you can just render to support any amount. How much are you looking for? And I can send you proof. Actually, I'm looking for 100,000, ma. 100,000? Yes, ma. So any amount you can render, and I can send you proof. Video for everything, everything. Send me the proof. We're checking for àwọn èèyàn. Send me proof. Send me. Okay, okay, ma. Okay, ma. Okay, ma. I will send it to you. Okay, Thank you. Yes, ma. Thank you, ó mà wá ga á mà wá rógun hundred thousand hundred thousand ẹ tí ò bá sí social media ńkọ́ ẹ èè. ta tún lè lè ṣé èèyàn kan tún wà ń bí ni ta ló tún wà ń bí yìí èwo ló tún ríǹgì yìí Hello, ló Hello ma. Ma. Eh. Okay. Okay. màá sọ̀rọ̀ ìbẹ́lẹ̀ àríkẹ́ ni. Ẹ jọ mo mọ bọ́ yẹn èmi náà assist ẹ̀ pẹ̀lú little thing. Instagram ni mo ti mọ̀ èmi náà assist ẹ̀ pẹ̀lú little thing torí mo wà live ni èmi ni bẹ́lẹ̀ àríkẹ́ even máa ń ṣe fídíò yẹn lọ́wọ́ wọ̀ mi. Ẹ jọ. Ṣó jẹ́ ní ìtòótọ́? Mo èmi náà fún ní wàláì mo fún ní little change tí bá parọ́ kù mí pọ̀ lọ́rùn wàláì mo lè send ó send fídíò àwọn ọmọ ẹ̀rùn fídíò ọmọ yóò ṣẹ̀dẹ̀ sí mi gan ní whatsapp. kí ló mọ ọmọ náà. ó send fídíò bébí ọmọ azin fídíò ìyàwó ẹ ọmọ ìyàwó ẹ tó fẹ́ bímọ tó fẹ́ ṣọpẹ́ ṣọpẹ́ ṣọ fún. Mm. ìyàwó ẹ ọmọ bàbá mi fẹ́ sọ english yìí o <laughs> àti ìyàwó ẹ mọ̀ pé lọ́mọ ìyàwó ó sẹ́ni fídíò ẹ̀ màdì ikùn ẹ̀ pọ́fẹ́sọ̀ pẹ́sọ̀ fún mi náà fún lówó mi ò lè bá yín scam mi lè ṣe láíláí láíláí I will not do that. All right, no problem. No problem. Yes, ma'am. Oh, girl. But forgot they are selling their birthright. Now, wow. God bless you. Yorùbá ló burú jù. Yorùbá ló is tí bá ní kí n fún àwọn èèyàn ní award. mi ì gbé fún kọ yẹn o. wà nínú àwọn top ten ni top wọ́n tó ń tẹ́rẹ́ dẹ̀dẹ̀ má jẹ́ bí ẹ ṣe pé mi ti jẹun kọ́ mi ti jẹun ọ̀tá. ṣé kò lè já àwọn ara ẹ náà nù sí lè pè fún un. ilẹ̀ ṣe àwọn special prayer kan lọ́wọ́ tí bá ń wọn ìpè fún mi. wèrè wèrè olórí burúkú òun ṣe special prayer lọ́wọ́ o ò fi special prayer yẹn kó o fi ṣàdúrà onípò fẹ́ fi ṣépè special prayer to fẹ́ fi ṣépè can you just imagine o fẹ́ fi special prayer fún kọ̀ọ̀kan fẹ́ wọlé sí gbólóhà o fẹ́ fi ṣépè o ò fi ṣàdúrà fúnlé ayé ẹ tó ti bàjẹ́ hello mommy yes ma no ma ẹ bá wa yín volume sílẹ̀ ma. yes ma mi ò mọ ẹni tó pè yẹn hmm. ẹ̀mí ọlọ́run kan rán mi sí ẹ̀. And from my pocket to that person, I'm going to give that person 50k. Okay. Tó bá ti gba account details, please hmm. send it to me. Ó ṣàmọ̀ bá ṣe máa ń ṣe. Hmm. Màá sẹ́ndì, mo tiẹ̀ ti fẹ́ sẹ́ndì hundred sí gan tẹ́lẹ̀. Tó bá ti sẹ́ndì ẹ̀mẹ́ náà, ṣé ti yẹ? Bẹ́ẹ̀ni ma, ẹ ṣé gan ma ìpè tá a pè é fún ni wà á dẹ̀ jẹ dalẹ̀ ọwọ́ ẹ̀ ò ní kàn sálẹ̀ àpò ayé ò ní rí ẹ̀kọ́. múndíá mẹ́wàá ló lọ pàdé Jésù hmm. márùn-ún lọ́gbọ́n márùn-ún wọn ò lọ́gbọ́n nínú àwọn tó lọ́gbọ́n ni ìwọ wà o ti ṣàṣeyẹ o ti ṣàṣeyege oore tó ń ṣe ló máa dìde ká máa gbèjà ẹ níbikíbi tí wọn bá ti ń pe eré ẹ tàbórí ọmọ tàbórí ọkọ ẹ níbi ọ̀rọ̀ ẹ ti dànù kò ṣubú dànù Jésù Olúwa Thank you very much, man. All right, kẹ́ni yẹn send account info ẹ̀ àá hundred thousand sínsìn ó ga ọ́. just imagine ẹ kàn máa lọ ẹ máa ẹ máa ẹ máa ẹ máa hold àwọn èèyàn to ransom ẹ wà nílùú òyìnbó ẹ wo ẹ wo àwọn tó ṣe nurse nílùú òyìnbó ẹ sábọ̀ dìde ìlú òyìnbó fún forty eight years kò lọ sí nursing school kò lọ sí nǹkan kan gbogbo ọmọ òkú. orí ẹ burú ìwọ tó kì í ṣẹgbẹ́ ìyá ewé ńkọ́ olórí burúkú ẹ kàn ju bọ́ǹbù ni ìyẹwé ò máa ju bọ́ǹbù bíi kinní náà ìwọ kàn ń ju bọ́ǹbù bíi olórí burúkú ni ó kàn ń da bọ́ǹbù sílẹ̀ kí ló mú wọ tí wò lọ kàwé kí ló mú wọ bó o ṣe wà ó yẹ kó lọ máa ka a ajá bíi bàtà i eku eegbo ó ló yẹ kó lọ máa kà èwo ń ti yewé tí yewé fẹ́ lọ máa kàwé ìyá tó ti pé sixty something years old olórí burúkú. Hello, my sweetest mommy. How are you, ma? Ah. hello hold Hello, ma. How are you? Benny, ma. Ẹ ṣé, mom. Ẹ ṣé, mom. Ẹ ṣé gan, ma. Mo appreciate you, ma. Ẹ ṣé, ma. Thank you, mommy. Olórí burúkú ẹ. Eh? ló yẹ kó lọ máa ṣe ẹja bí bàtà kí ewu igbó. Yeah, bless. ṣé àwọn access bank kọ́nà máa ń sọ pé ẹ̀ní rówó ẹ̀ní rówó ṣé òun ṣe àwọn access bank yẹn You don't have another bank account. ẹ jẹ́ forward account any ẹ̀ credit ẹ̀ pẹ̀lú hundred thousand sí. Thank you very much, ma. Ẹ I appreciate you. Hello. Hello. Hello, Sister Dorcas. Yes, ma'am. Please just add the remaining balance from that money to his money since the other person is not sure. I don't understand, ma'am. You know the other lady that did not collect the other money. We've given you know the person. Gave... Huh? Which money? You know the money from the widow this thing. ṣé mọ̀mí ọ̀rọ̀ náà that money. I to give owó widow tán oh that twenty thousand that twenty thousand no we we have enough for for this person already. Okay, all right. Then. Mm. Okay. Eje, let me save all this right. your number now. Me, my pa yin this number be you are. Okay. Eba me drop kí wọ́n save number to your phone ele. Okay. Yes ma'am. Right. Okay. Let me save more. Ah, àwọn èèyàn gidi làwọn èèyàn gbọ́dọ̀ má save number ah bàbá lẹ́gbàá ti pè mí wòrè mi báwo ni fóònù ilé tiẹ̀ ṣe kò tiẹ̀ yé mi. jẹ́ ń sèvù o. ẹ ti bà show yìí jẹ́ wọ́n ti fẹ́ sọ di ṣó olówó báyìí sìn. bàbá wa lẹ́gbàá. yes ma ibi tí ọlọ́run mú yín lọ ní dáadáa ọlọ́run ò ní ju ọwọ́ yín sílẹ̀ lágbára lọ. àmín jésù. bọ́lọ́run ṣe wá sọ pílàfọ́ọ̀mù yìí di agbọ́mọlà kò ní di agbọ́mọpa lágbára ọlọ́run. àmín. gbogbo ẹ̀dákẹ́dà tó ń ná stars bíi ni tó ń wo ṣó yìí ni tó ń fi owó ran àwọn ìdí kan wọ́n yẹ ẹnìkan tàbí kejì lọ́wọ́ nínú pílàfọ́ọ̀mù yìí ẹ ìwọ kó má jẹ pílàfọ́ọ̀mù níbikíbi tó bá ti rán yàn lọ́wọ́ lágbára ọlọ́run ọ̀hún ní rí ìnáwó òdì òkè òkè òun ni ààyè ọ̀dọ́ yín ló máa máa jẹ́ lágbára ọlọ́run bọ́sì lédi bẹ́ẹ̀ ṣe wá ń du àwọn èèyàn nínú tẹ́ ń ran àwọn èèyàn lọ́wọ́ tẹ́ ń fi ayọ̀ sínú ayé àwọn èèyàn lágbára ọlọ́run ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní yà lọ́dọ̀ yín àti lọ́dọ̀ gbogbo wa tá à ń wo ṣó yìí tá à ń kọntribútù kan tàbí méjì sí i ló ti yẹ lágbára ọlọ́run àìmọ̀ṣe mọ́ kò ní kọ ìdí ẹ̀ sí lágbára ọlọ́run eléyìí náà á tún jẹ́ kí orí dc tún yú kó tún pé díẹ̀ ṣùgbọ́n o ṣáà rí i pé ọ̀rọ̀ ọmọ tuntun náà gbé wá ọmọ òkókó òun náà gbé wá tán ṣọ́ọ̀fù níṣẹ́jú ìṣẹ́jú yìí ọmọ òun náà lágbọ́ ọlọ́run kò ní yàn kú ohun tó fẹ́ náwó yẹn lé á yàn á yanjú lágbọ́ ọlọ́run so eléyìí ó gbọ́dọ̀ tún jẹ́kọ̀ọ́ fún òun náà wípé gbogbo bó ṣe ń sáré kiri lórí omi tó ń wọ ọkọ̀ ojú omi onípakó celebrity onídìí celebrity ọkọ̀ ojú omi ní pákó lọ fi ṣoògùn òun náà ó gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ kan wípé ṣó mọ iye ẹ̀jẹ̀ tí ọmọ yẹn fẹ́ bá wá sí nílé ayé hmm. ṣó mọ iye ẹ̀jẹ̀ tọ́mọ yẹn fẹ́ bá wá sílé ayé hmm. tí ìrànlọ́wọ́ kan tó wá dìde tó pàdé ọmọ yẹn so tó bá wá mọ iye ẹ̀jẹ̀ tó fẹ́ pàdé ọmọ tó fẹ́ tẹ̀lé ọmọ yẹn wá sílé ayé nǹkan tó fẹ́ ṣe máa ṣiṣẹ́ bọ̀ níwọ̀nba tí ó bá ti mọ iye ẹ̀jẹ̀ tọ́mọ yẹn fẹ́ tẹ̀ wá sílé ayé hmm. nǹkan tó bá ń ṣe tó ń ṣe níbi ó ń pe orí ọmọ yín láì dá ni ó ń porí ọmọ ẹ sábọọdù ó ń porí ẹnìbọọdì tó ń porí ọmọ ẹ láì dá ẹjẹ tí gbogbo. ẹyìn má ti kí máa sọ pé kí Yewé lọ kàwé kí ló mọ ohun tí ó kàwé is coming is a eh, wèrè olórí burúkú ọmọ. mo sì máa dé gbogbo bẹ̀ yẹn náà wọ́n sì mm. kọ wọ́n sì kọ wọ́n sì kọ eh, èyí èyí bó ìkọ́ni wọ́n sì kọ. no òyìnbó ẹ̀ wọ́n sì kọ ni and he is uh, is coming is uh, He's poking, pocket, pocket, and then poking it. Yeah. English no be my mate. So èmi ò mọ kọ wọ́n kọ ẹjọ́ ẹ máa la wọ́n kọ yẹn fún wa lónìí bọ́. Ẹ mọ̀ pé wọ́n sì kọ òun ṣe ẹgbẹ́ tèmi. <laughs> So kí lizzy náà fúnra rẹ̀ kóun náà máa kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú hmm. pílàfọ́ọ̀mù ẹ yẹn láti jẹ́ tó ti ń ṣe yẹn tó ti ń ṣe tó ti ń sọ fún ìṣe pé ǹjẹ́ èèyàn kọ́kọ́ ó tiẹ̀ wá bá ẹ ń bẹ̀ yẹn wípé kó o ṣe ẹ̀kú kan fóun rí kó o sí kó kí rí wọn. wọ́n tó kúrú nínú ayé tí ó ti yé hmm. ọ̀dọ̀ yéwé tó ń sọ yìí náà gan a mọ̀ pé tíjà bá wà a mọ̀ pé jà wà yéwé yóò jẹ́ nìkan bí yóò jẹ́ èèyàn méjì ó ti ràn lọ́wọ́ rí i ah, ah. ṣé gbogbo sórí yìí ti dàrú ni Why you lied it? bí o jẹ èèyàn méjì bí ẹ fi hàn lọ́wọ́ rí tíjà bá wà níbẹ̀ ẹ jẹ́ ìyẹwé máa ń bó káàdì gan ìyẹwé ń kí ni but eh, mo wá rí ẹ má bínú ẹ má bínú torí mo rí ètè kan tó tó gbé tójú kan tó jáde tí ètè yẹn tì kì báyìí ǹjẹ́ ṣó rí. ṣé wèrè gbajúmọ̀ ni àbí ta ni. ó dàbí mo rí ojú kan bí ó fi aṣọ bojú lórí platform tẹ́lẹ̀ ó wá lọ ṣe mistake kámẹ́rà yìí ti pàǹpà báyìí mo rí ètè yẹn pàǹpà báyìí tó tì kì gan báyìí. kó má yẹ pé láti ti jù lẹ́sẹ̀ lójú o ó ti yan ó ti yan ní ìlà lẹ́yìn bóyá àti lílì mi ya tó àbí Lizzy ti gbà àbí láti ti gbá Lizzy lẹ́sẹ̀ lójú. Good afternoon. Which one? Sixty-five pounds. No, it's ready-made. One color. Huh? One color. One color, yeah. It's beautiful. It's very nice. Mm. All right, ma'am. Mm. tó lè àwọn èèyàn tó wà níbẹ̀ tó jẹ́ pé wọ́n ń gbàdúrà lásán àwọn orí kan wà oògùn ò lè ràn wọ́n kò sí tó fẹ́ ṣe sí. àwọn alálùbáríkà àwọn alálùbáríkà ti ẹ̀ ti pọ̀ jù ń bì. inú inú lásán ló máa fi tọrọ inú lásán ló máa tọrọ pé nǹkan tẹ́ni ilé ìṣègùn lè fẹ́ kí nǹkan bá ṣẹlẹ̀ sí. àwọn hmm. ẹ̀dá bẹ́ẹ̀ wà bọ̀ Lizzy òun ò mọ̀ ẹ bó ṣe sáré kiri odidi ìyá àdínì. ẹ ìmájì lórí omi tó bá pọ̀ mi yẹn gbé lọ lọ́jọ́ yẹn kọ́ a máa ẹni tó kọ ọkọ̀ ojú omi tó fi igi kọ ọkọ̀ ojú omi ẹ la máa bù so. Ah. ó dẹ̀ gbóni ní sẹlẹ́bírìtì nàìjíríà sínú mọ́ ọkọ̀ onípákó. wèrè ló ń wọlé ó ló ń lọ lóun ti wà lọ́rùn. ṣé ó bẹ́ẹ̀ lọ da ẹja ni ká ló yẹ pé láti tẹ̀lé jọ yẹn ká ní láti tẹ̀lé ni iyèméjì máa bù so ni iyèméjì máa bù so ni pé orí ẹ̀ ọwọ́ ọmọ orí ẹ̀já tó ti ń jẹ dà. ẹ rí analysis kan tí màmá ewé ṣe lálẹ́ àná analysis yẹn gba ski bàjẹ́ màmá ní ní sùúrù o ah, ah. pé sẹ́yìn èèyàn ṣe é gbọ́ nǹkan tí bàbá tó ń pa ẹja níbi tó ti lọ pẹjẹ mọ́mọ́ wọ́ máa ń dà lóhùn wèrè máa wọ ẹja àrọ̀ lọ sí ọjà mani wọ́n ní ṣe é gbọ́ nǹkan tí bàbá yẹn sọ ni bàbá yẹn ní wípé nǹkan tó kọ́kọ́ jó ìkọlù yẹ kó kọ́kọ́ jó Hmm. ọlọ́run o rọ́ǹtìn ló lọ jó bàbá yẹn wá sọ ó ní that means pé iṣẹ́ ibi pọ̀ lọ́wọ́ wọn ó wá mí ní pé iṣẹ́ ibi pọ̀ lọ́wọ́ Lizzie Anjorin bọ̀ kò fẹ́ fẹnu sọ́tọ́ pé àìṣe ibi ti pọ̀ jù lọ́wọ́ ọwọ́ ọmọbìnrin. ló jóná kiri ló ń gbẹdìyẹ hmm. ló ń gbogbo dọ́là kan ti wọ́n lórí ẹ̀dìyẹ nàìjíríà sí. Ah, ah. agbani celebrity kan ló ń pè é. ẹgbọ́n adìyẹ mélòó adìyẹ mélòó ni wèrè tí ìpa tó dẹ̀ ti wá stọ́ọ̀pù adìyẹ pípa èmi tí ẹ̀rọ pé bí ó tẹ̀sí máa ṣe pa bíàbí ràkúnmí ọ̀hún ìtorí ọ̀wọ́ tí yóò gba ẹ̀dìyẹ kẹ̀ṣọ́ ẹ̀jẹ̀ ló ń pa fún mi ó gbọ́dọ̀ ṣe pa bíi màálù kó pa ràkúnmí ẹṣin gbogbo nǹkan bẹ́ẹ̀ lẹ̀ kó pa celebrity la pè náà. Hmm. ẹ wo bí ẹ wo bí ẹ wo bá yí ẹ lọ ṣe ó dà kó ti jájà ẹ wo kọ́ ló ń ṣàníyàn ni nǹkan kan ti ń ṣe. Hmm. ẹ wo lórí lórí kí ni lórí pọ́ọ̀tì mélòó la fẹ́ tà tó wá n hmm. tó ń sáré ibi tóun sáré lọ yẹn àwọn kan ti lọ jókòó tẹ́lẹ̀ dé ibẹ̀ ṣé òun orúkọ táyé ń jẹ́ ni. Hmm. ẹ ẹ torí àwọn àwọn tọ́lá tó wá sọ pé ègùn burú àwọn àjàṣe burú ó wá rò bẹ́ẹ̀ pé yorùbá gò wá yábẹ̀rẹ̀ ẹ àwọn tó ń tó ń bẹ́ẹ̀ ṣe títí ẹyẹ wọn gbá gudu ní àwọn kan ò ní kúrò létọ́ máa sọ fún ẹni tó ń lọ báyẹn pé ọgbẹ́ ní tó bá mẹ́ni tó. babalẹ́gbẹ̀ẹ́ ó dàn babalẹ́gbẹ̀ẹ́ ó dàn. Odoshans, thank you so much. That's the message from the from the person. You can see ó hundred thousand tó ti ń wá látàárọ̀ má dẹpẹ níyẹn wọlé um, and then another fifty thousand náà dẹ̀ tún ti another fifty thousand Not a wọlé so wọ́n ti rí one fifty k gbà wọ́n á fifty thousand kan fi ra oúnjẹ fún ọmọ tuntun kán dẹ̀ fi hundred thousand kán fi sort out eh, bíìlì ti bí tó ń ṣe as you can see hundred thousand paid into the account you see that there and um, Mumbo. And also fifty 50,000 Sherry Bayan hundred thousand lẹ́ni ẹ béèrè a ti fún wọn ní one fifty thousand odosians may god bless you i appreciate you thank you for um, all the time àwọn èèyàn tán dẹ̀ tún ti gba account details wọn náà wọ́n tún wà so tán bá tún ti fi owó kún màá tún jẹ́ kí ẹ mọ̀ á pẹ́ ní ẹ wọlé tí bàbá lẹ́gbàá bá ti ṣe tán lẹ́gbàá máa wí. so ó gbọ́dọ̀ gbọ́n ṣẹ́rí tẹ́yìn bá náà tọ́pù fún Lizzy Hmm. ẹnì yẹn kàn ọwọ́ yẹn ọkàn jẹnura wọn yà ni hmm. téèyàn bá téèyàn bá máa báyàn wí kó bá wí pátápátá hmm. ẹ̀wọ̀n pé torí pé wọ́n bá wí láyé lákọ̀ọ́kọ́ èèyàn pa igi ẹ̀ tí gbòǹgbò tí gbòǹgbò òun ló jẹ́ kó tún sì máa rú ewé tí ó ti jẹ́ but this time tó wá yìí ó ti mọ̀ wípé àkàrà kan ò tó jẹ́ àkàrà kan ò ṣe é jẹ ẹ̀kọ́ mẹ́fà ó gbọ́dọ̀ mọ̀ and àwọn tó dẹ̀ ń tì àwọn òyìnbó tó wà ní Germany yẹn mm. tó yẹ pé àwọn ọmọ tó yẹn ṣe dáadáa ó ń ti ọmọ ọlọ́mọ sọ́nà burúkú àtolórí burúkú ọmọ yunifásitì. wèrè màmí wọ̀ta wèrè màmí wọ̀ta. ìyàwó yín máa ń sọjọ́ ìbílẹ̀ ni a gbogbo everywhere kan dákẹ́ ni àwọn ọ̀gá ẹ̀gán kan ń jà kiri ni wọn ti ẹ̀ sọ pé èmi yẹ bá wa yọ sọ́kọ́ o <laughs>

abẹ́ ìràdúró ráìsì ti wẹ́rẹ̀ kólẹ̀ ráìsì fẹ́yàn mẹ́wàá olórí burúkú ó lóun fẹ́ fíìdì gbogbo three hundred people ìwọ owó ìṣì olórí bú ọmọ màálù la máa pa ń kírísímàsì màálù a fẹ́ sọdún ológun iṣan ká dáa fún ìyá rẹ̀ láì ọ̀gá ó lọ fò ẹ. ẹ wo nǹkan nǹkan ṣẹlẹ̀ ó bẹnutọ́ gidi o àgbéléwò burúkú gidi ni iṣẹ́ rílíìsì ọlọ́kọ̀ fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ yóò sì fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ní but àwọn àfa ẹ̀ tó tún tó yẹ pọ́ ti ọtí ọtí ọtí ọtí jẹ́nu egungun másà ẹ̀ ọ̀ lè sòdodo kí ló ń pẹ̀ pẹ̀ bí kọ́sítọ́mà sọ̀rọ̀ àwọn àwọn létí pé ọ̀gbẹ́ni voice message jẹ́ wà bí o mm. òun ni tó ń jẹ́ tó ń tó tó fi jóye wèrè torí n tẹ́ máa jẹ èmi ò rí wẹ́ẹ̀rì bàbá kan ṣe bàbá kan náà wọn kí ni oye alùsùn náà wọn yẹn ó ṣe program kan ó ní wọn tó jẹ tó bá ṣe ṣe tó bá ṣe bọ̀ sínú Islam ẹ̀ nẹ́tọ̀ láti rán ní mẹ́ka kọ̀ọ̀kan àwọn tó ti wà bẹ́ẹ̀ tó ti ń ṣe ẹ̀sìn ẹ̀ tó ti mọ ojú ẹ̀ tó ti mọ kíní ẹ̀ fi wọ́n jẹ oyè yẹn ẹ̀ fi wọ́n jẹ oyè yẹn torí owó ẹ̀rẹ́ lómi mẹ́ta ẹ̀mú torí owó ẹ̀fẹ́ lómi ìjòyè tí ò wọ́ọ̀tì oyè tí ẹ pé ẹni tó ẹ̀jẹ̀ kú òun kírísítẹ́nì sí muslim tí ò mọ ìtumọ̀ ẹ̀ tí ò mọ túmọ̀ ẹ̀ ẹ̀ ń fi jẹ oyè yẹn nísìnyí ìyá tẹ́ fi jẹ ìyá àdínì ó wá bọ́ sórí gbogbo orí Facebook tí gbogbo tí gbogbo wọ́ọ̀dù ń wò ó bẹ̀rẹ̀ sí pẹ́ di yẹ ó bẹ̀rẹ̀ sí lọ sórí omi ó lọ bá mọ́dà yunifásitì ó lọ bá. ọlọ́run ló ní kó mi má gbé wèrè lọ last week ó ṣubú sínú omi tán tómi yẹn wà lọ bá Lizzy má ti ń lọ ẹgbà wá ó ti ń lọ ó ti ń lọ ó ẹ rí pátijọ́ yẹn ló ti lúk yàtọ̀ tí ò jọ nọ́mà mọ́ ni omi gbé lọ tọ́ díẹ̀ ló kù. òun kò mọ bí tó fẹ́ sáré wọ̀ ó mm. fẹ́ pa náà títí ẹ̀ ó fẹ́ pa náà títí ẹ̀ ẹnìkan tó wáá dé ìyẹn náà tó fẹ́ dákun òun gan ibi náà iná má jò má jò mi tá a rẹ́ni máa fọ́ <laughs> tó dé ẹni tó dé sí gan-an òun tó fẹ́ fi titi ẹ̀gbọ́n fẹ́ fọ̀rọ̀ ní sìgàn pa star mm. ó fẹ́ fi pa ohun tó nǹkan ṣe ní búburú ó fẹ́ fi mm. pa star so pé ọgbọ́n ọ̀gbẹ́ni ọ̀rọ̀ tiẹ̀ ló sì jáwọ́ òun ló sì mm. gbọ́n sí báyìí kí n jẹ́ kó mọ̀ pé mo lu jìbìtì yẹ jẹ́ kí n fọwọ́ tiẹ̀ pa star so ó dẹ̀ ní bọ́ọ̀rọ̀ yẹn gan ọwọ́ yẹn ti já ó ti mọ ibi tó ń bọ̀ orí màmá ló bọ̀lízì wà á jẹ èmi ò jẹ èmi àti ẹ ò lè nǹkan tẹ́mi àti ẹjọ́ sáyìn founders unlimited lèmi àti ẹjọ́ sáyìn. ó máa wá analyze yín láìpẹ́. àwọn analyze mo fẹ́ lọ ra cheese bun torí ọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ ra báàgì cheese bun fìlẹ́ kí n ra máa rún kí n máa <laughs> bẹ̀rẹ̀ sí sí. ó nílò wọn ní gbẹ̀ngẹ̀ngẹ̀ pẹ̀lú ti ẹ mọ́bí àti ẹ̀gbọ́n kẹsẹ̀ tí olórí burúkú dísìkì ti ya wèrè jáde. wèrè yẹn mà ti ṣorí buru, yẹn mà ti ṣánkú lọ́n tiẹ̀. olóko kọ́ọ̀fù yìí kọ́ olóko kọ́ọ̀fù. ṣé wèrè bọ̀dá la bọ̀dá tó ti ṣorí burúkú sọ́nà Germany yẹn ó dà pọ́ sọ́kàn ti fìbọn fọ́ orí àmọ́ wà àti ẹ̀gbúrú ẹ̀ lẹ́nu mẹ́ta olórí burúkú ni. ẹ mọ̀ kó ti ṣe sọ ni kó ti ṣe sọ ṣé kè ti ṣe sọ ṣé ẹ rí irú ẹ̀dá tó náà ń wọn irú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn ọ̀ ju bíi mẹ́fà lọ ní gbogbo wọ́ọ̀dù ìlú kọ̀ọ̀kan lọ́dẹ̀ máa ń wà ìlú tó burú jù tó burú jù òun ló dá sí òun ló dá ṣégè yẹn sí nàìjíríà ló dá. ẹ ó dàn bàbá lẹ́gbàá another ten thousand just entered for that person thank you very much odoshans god bless you making hundred and sixty thousand ẹ ṣé gan thank you another person just buzzed me that they're going to give the person um, 50,000. Thank you very much. God bless you. Kí ló dé tẹ̀ ń pè mí lemọ́lemọ́ bẹ́ẹ̀ jọ ẹ má pè mí ẹ má pè Continue Baba Legba. So mo èyí tó iṣẹ́ rí irú ẹ̀dá bíi ti eh, ṣége yẹn Nàìjíríà tó wá burú jù náà lọ́dà sí. Hmm. Tó bá dẹ̀ fẹ́ ṣe dáadáa fún àwọn ìjọba bá fẹ́ o tí n bá ṣe wípé wọ́n sọ pé bàbá kàn ṣe mistake ọ̀rọ̀ ẹ̀sọ́ o ó yẹ ká fi bàbá ká lọ fi ọmọ bí Ọ̀ṣun ni o àgbọ̀kan ni o ó yẹ ká lọ fi bọ Olúmọ lẹ́gbà wa ní Abẹ́òkúta ká lọ fi ṣégè ká lọ fi bọ Olúmọ ó máa wúlò Olúmọ gan torí ẹ̀dá olórí burúkú ni wọ́n ó máa ní ẹbí tí wọ́n lé ẹbí tí ẹ wà fáìn kò sẹ́ni tó blog ẹbí tí ẹ o dẹ̀ gbọmọ lọ́mọ síta ẹ̀ dẹ̀ ní nǹkan tó yẹ hmm. ẹ̀ ń fún ní orientation tí ò ṣe. ayé ayé ṣégeyè àti bàjẹ́ ṣé yẹn jẹ́ bí èèyàn olórí burúkú ṣégeyà ó wá ń kó ọmọ tiẹ̀ sórí Facebook tí mo bá kó ọmọ ẹ sórí péjì mi tí mo bẹ̀rẹ̀ sí ní rọ̀jò ìpele wọn lórí ńkọ́ kí n máa bẹ́ẹ̀ fún ọmọ òyìnbó yẹn kí n wá ìpè gidi fún kí n mú fọ́tò ẹ̀ kí n jó níná kí n fèpè báyé ẹ̀jẹ̀ how would you feel olórí burúkú gbogbo irú ìyá irú ìyá irú ìyá kíní yẹn náà irú ìyá germany yẹn náà ó sì tó bá tó bá pé bí wọn blọọgì èèyàn ẹ kan ló máa mọ̀ pé. ṣó yẹ kírú yẹn máa ṣiṣẹ́ ní èjì ẹ̀ bàbá lẹ́gbàá ṣó yẹ kó sì máa ṣiṣẹ́ nírú èjì ẹ̀ yẹn mọ́páyé ẹ̀ ti bàjẹ́ ní ìyá ìyá kàsẹ́ẹ̀tì. ẹ ti wà gbọ́ná òkè àwọn èèyàn sọ pé irọ́ ni gbogbo nǹkan tó pamọ́ lé sí mm. ìbílẹ̀ sí òṣòlóògùn òkè mm. wọ́n ní ọlọ́dẹ tó lọ sógun tó dé tó sọ pé òun pa mm. èèyàn hundred tọ́ni ọlọ́pàá tó dẹ̀ gbé mm. tó dẹ̀ da tó dà gbogbo ọmọ ẹ̀jẹ̀ hundred ṣé mm. tó yẹ ìbárí tójú òkú ṣáà débi ti lé tẹ bá tẹ̀lé sọ pé ẹ̀rí ti gbogbo gbà ti lé ọ́ní lísìn sí abẹ́ tó sì kínní òòyì tó ń ṣe lórí Facebook tó ń lọ sórí. ó kọjá abúlá dáradá. ṣé ọ̀rẹ́ tí ìfi ìyẹn náà mọ̀ wípé bí ọ̀ bọ́n ṣe sọ̀rọ̀ lísìn. bọ́n ṣe sọ gẹ́lẹ́ ló ṣe jẹ́ o ṣé pàdé ìparọ́ ṣé kinní kan dọ́là ṣó parọ́ ọ̀gbẹ́ni ọmọ onílẹ̀ yìí ṣó parọ́. wọn ò parọ́ gbogbo tán sọ pẹ pápá tòótọ́ ni. gbogbo nǹkan tó fi pamọ́ sí wọn lára èmi mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ máa máa ṣe máa wá ìtúlù ọjọ́ sẹlẹ̀ ní kọ́ wà lọ sẹlẹ̀ ní kọ́ lọ́kọ̀ jọ. gbogbo bọ́n ṣe sọ ẹ́ kó sín òbò ó sin gbogbo ẹ̀yìn ó sin. ó sin ó sin o bèbí yẹn sin. nísìnyí ẹ tún wá gbọ́ ẹ tún gbélé Lizzy ó máa rọrọ tó máa rọrọ tèmi sọ ní this time these days yìí o sórí nígbà tí ẹ mọ̀ pé tí Christian bá kú kí ló dé tí Lizzy fi wọ wọ́n fi wọ Muslim lọ́sọ̀kan òru kan ìgbà tí ìyá ẹ̀ kú ìgbà tí ìyá ẹ̀ kú mm. kò dúró kò dúró débi pé wọ́n máa mọ̀ ìgbà tí gẹ́gẹ́ bí ìta gbọ́ mm. kò dúró débi pé wọ́n máa jẹ́ kó wo ojú ìyá ẹ̀ pẹ́ ńlẹ̀ sáré sí ni wọ́n náà fojú kan ìyá ẹ̀ gan mm bóyá bóyá bóyá ó ti ya ṣe exchange ní central bank hmm. wọ central bank wọ gbélé yìí o òyàwó ọbẹ̀ mi mú náírà o ọ̀nà bóyá sì di ọ̀gẹ̀dẹ̀ lọ́kàn á fọ̀hún bí ìyá ẹ̀ á mọ̀ hmm. ẹ tó jáde kó wá sọ gbogbo kinní yẹn fún wa jáde kó wá sọ fún wa hmm. o ti gbọ́ mo ti sọ fún ọ tẹ́lẹ̀ o ọwọ́ tèmi ò ṣe pẹ́ di ẹ sí o bó o pẹ́ di ẹ sọ́wọ́ tèmi ẹni mi kò gòtè lọ́wọ́ tèmi ẹ ara ẹlòmíì ẹ ó yẹ kó náà mọ̀ pé ẹni tó ń bẹ̀ sọ̀rọ̀ yìí mi ò kéré nínú ayé o àti wípé odò ni mo wà o ṣé o mọ̀ pé ní tí ò kéré nínú ayé tó tún wá ń jẹ́ odò ṣé o mọ̀ pé double decker ni agbára agbára yẹn ti di double double power máa gún máa gún ẹ pa ni o ó ti yẹ owó níbẹ̀ jáde ká máa sọ fún ẹ pé kìíní ń bí gbogbo ẹ̀ la mọ̀ àyájọ́ bíbélì àyájọ́ Kùránì àwọn gbogbo ẹ̀ tó tún wá rí tó tún sáré kiri yàrá máa tẹ́lẹ̀ jẹ́ ń bẹ̀ kò ń ṣe pé kìíní o yunifásitì ayé ayé yunifásitì yóò lè dá òde mo ṣe sọ fún ẹ. ìyẹn lówó olówó ò bìlíìfù ọlọ́run ó ní màmí wọ̀tá lòun ń ṣe báyìí. orí ká fún mọ́mí ẹ̀ nísìnyí omi. kò ní dá fún mọ́mí ẹ̀ sálẹ̀ omi olórí burúkú ni òun ló ba yé òun ló ba yé jẹjẹrẹ tó dé. ẹ wo ẹ jẹ́ ká ẹ jẹ́ ká pè wọlé lálẹ́ ìka ṣe bẹ́ẹ̀ dè fún wèrè gbajúmọ̀ a gbúdọ̀ pé wọlé ká ṣe birthday fún a gbúdọ̀ kákàn fún ní one hour calling show birthday là ń ṣe a gbúdọ̀ ṣe fún un tóró lórí burúkú lọmọ yẹn olórí burúkú ọmọ náà. ó burúkú ni ó gbọ́dọ̀ yẹ kí n kí n tẹ̀ tún ṣe fún ṣẹ́ǹjì díẹ̀ sí mi ò tẹ̀ tí nà mí tí nà dọ́là kan fọ́ sí i rárá ẹ jẹ́ túbọ̀ kí n kàn ra ṣe ṣẹ́ǹjì díẹ̀ fún. ok kó má pé kò gba ṣẹ́ǹjì ọ̀rọ̀ pé ká bùlé pé kọ̀ lélẹ́yìí ẹ jẹ́ ká rán létí ọ̀dọ̀ ìyá yẹn náà la máa rán ọ̀dọ̀ hmm. mọ́mí unifas yẹn ṣí fún mi sísun unifas hmm. ibẹ̀ la máa rán lọ kí ló dé tí mọ́mí unifas yẹn ò lè lọ bá láti pé ohun tó jẹ lórí ọmọ òun ti tó hmm. tó sì ń jẹ orí ẹja kí dé tí mọ́mí unifas ò lè lọ bá láti tí Lizzy ọ̀tọ̀ ó dẹ̀ jẹ́ president yẹn ló ń sin orí ẹja fún wíńrì láti ẹ́ ayé mọ́mí unifas yẹn tí ò lè rí agbára láti mú kò ní dá fún un. <laughs> àwọn oníṣẹ́ fún ọmọ yunifásitì yẹn wo ló bukú tó wọ gbẹgbẹ fún ààrẹ tó wà yẹn ní kí ọmọ yunifásitì tún ẹ lọ èyí tó ẹsẹ̀ ń gbé ara ẹ tó ẹsẹ̀ ń gbé ara ẹ kiri tó ẹsẹ̀ lọ bẹ́ẹ̀ ṣe yín ní máa ń fàìn àbí hmm, o. ó kàn ń fi yẹ oníyàgbọ́rọ̀ ni ó kàn jẹ́ kí n máa gbá mọ́yọ̀ ọ̀rọ̀ mọ́ ọmọ yunifásitì lórí ni o filta burúkú ọmọ. fíltà fíltà fíltà ni ti màmá yunifásitì bá dé o. ọmọ yunifásitì yẹn la máa rán ẹ sí tó ti yẹ gbogbo wèrè tó ń dà sí títì ní UK yẹn ṣé ọkọ sọlọpàá bẹ́ẹ̀ tó lè mú yàn ni tó ń kàn lọ tilẹ̀ ṣé kò ń ṣe wọn láfi ń túbẹ̀ yẹn ṣe ni. olórí burúkú friendship òfò ọlọmọjà ní friendship sọnù béèyàn kí sí gbépo sí ó ti jí oṣó ẹnu yẹn. a máa ẹ máa gbọ́ bébì bébì olórí burúkú ṣé olórí burúkú wòlé gbajúmọ̀ tó ní spiritual husband ni. ẹ ah. ti ẹ̀gbọ́n bá ara ẹ̀yẹn ṣe rí ara ẹ̀yẹn tí n bá fi economy ra jáwọ ẹ̀ máa ṣí gbogbo. ó máa bómọ yín lọ́wọ́ ó máa bómọ yín lọ́wọ́. ó ìfù gan tí lẹ́yìn tó bá bómọ lọ́wọ́ máa affect body tèmi náà á affect body mi mi gbọ́dọ̀ fọwọ́ kàn dungu area ni láìfù àyà ni láìfù àyà ni pé kó tí olórí burúkú tí ẹ ti bàjẹ́. <laughs> babalẹ́gbà ẹ mà ti ń ba bẹ́ẹ̀dẹ̀ friendship mi mà ti ń bàjẹ́ kẹ olórí burúkú friendship mẹ ọmọ òfò gbé pósí ó ti gbé ó dà pọ̀ ti gbé pósí ẹ̀ lé o ẹ ti bá yí ẹ jẹ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká ṣe kọ́lé ìṣòro ẹ̀ létà. ó lè jalè sí i kọ́mọ màláìkà máa gbé. màláìkà máa gbé màláìkà ah lálẹ́ ni màláìkà máa gbé fún kọ̀ fún wèrè gbajúmọ̀. gbẹ́pọ̀ sí ìwọ náà ń ṣépè fún babalẹ́gbà lórí pílàfọ́ọ̀mù ẹ̀. òun tó mà ní òun tó mà ní ó mà sọ pọ́tà yín ti kú ẹ ẹ bá ẹ bá mi baptize olórí burúkú ẹ baptize ẹ with the holy water. ìjọ tó ní mo ìjọ kú wà láyìí wọ́n fẹ́ sọ fún bí àmàmí wọ̀ tá ẹ fẹ́ sọ fún pé ìjọ ẹ̀gangan àyájọ́ tó bí mi ni kò mọ̀ pé ìjọ ẹ̀gangan ló bí mi kò mọ̀ pé ìjọ ẹ̀gangan lọ́jọ́ òbí mi tẹ́ ẹ̀ bá gbàgbé ìjọ tó sọ pé ìmọ̀mí yunifásitì òun kú ìjọ ẹni gbẹ́dẹ̀ mi. mo mọ̀. èmi èmi ìjọ tí mo ti fẹ́ lò láyé mo mú yẹpẹ ní tó bá lè wà káyé yẹpẹ ọkọ karùn-ún díẹ̀ lásán kó má karùn orí ẹ ẹ òun ló máa mọ iye tí wọ́n máa wò kò yíká fún mọ̀mí yunifásitì àti wọ́n gbépo sí gbépo ránù ẹ jẹ́ ká rọra máa yí jẹ báyìí a gbọ́dọ̀ tú ọ̀rọ̀ Lizzy ilé ẹ̀tọ́ bẹ́ẹ̀ yẹn o mọye tẹsán tá a sanwó sí tán nípa fẹ́ máa wọ ọ̀rọ̀ Lizzy èyí sì ká tó rọ̀rọ̀ Lizzy wò èyí sì tó ti yé. akú akú bẹ́ẹ̀ dé tèmi o akú ọdún o happy birthday wèrè gbajúmọ̀ olórí burúkú ọmọ òfò tí gbogbo ọmọ aráyé ń ṣépè fún má sọ pé àkíwèrè ẹ o olórí burúkú ni. òní lọ́jọ́ ìbí rẹ̀ wéré gbajúmọ̀. ó fẹ́ tásí dọ̀dọ̀ mọ́ orí pé nǹkan tí àgbà ẹ̀ ń jẹun abẹ́ awé abẹ́ ewé ló wà ó wá ń fẹ́ ó fẹ́ ó fẹ́ fòtà abẹ́ ó fẹ́ gbójú kò lọ́rọ̀ dọ̀kásì kó wọ́n ta sí ẹ́sà bọ́ọ̀dù ó ní ìrèsè yín bá ti kọ̀. ṣé wèrè gbajúmọ̀ ló sọ bẹ́ẹ̀ wọ́n lè fi yéwé ṣe nǹkan kan àwọn èèyàn wá wà pẹ̀lú yèwé gan ni ẹ ń yà wèrè orí burú ni ẹ kò ṣìnà orí ẹ ní oríjínà orí ẹ gangan nìyẹn gbogbo eléyìí tó ń fi ta wèrè yẹn kò ń ṣòwò nìyẹn. wọ́n fẹ́ máa bóbò wa ni nà ṣáàwọ̀ ṣáàwọ̀ ò dáwèrè gbajúmọ̀ mọ́ ni. kí atúnidá ti tún dá ọ̀hún eyín ó lé eyín ó lé dáàbọ̀ mọ́ yé mẹ́já kó ní tiẹ̀ fẹ́ dà olórí burúkú nígbà tó fọ́ lọ́hún lẹ̀ tó fọ́ lọ́hún lẹ̀ tó sọ pé èṣù nǹkan tó lọ́hún dá ló fẹ́ máa sìn mm. ṣé olórí burúkú ni. ìgbà tí wèrè rí báyìí tó lórí burúkú wọn ń parọ́ fún wa wèrèrè o wèrè wèrèrè wèrèrè wèrè wèrèrè ó ń akágàn ni ẹ wò kan ẹ wo bó ṣe ẹ́dìtì ẹ wò ó nà ẹ̀ dẹ̀ stop ẹ̀. Well bójú ẹ̀ ṣe rí gangan rèé ẹ wo ohun tó wá ń fi hàn wá kí ló dé òun àti Bobrisky ṣe wá jọra wọn báyìí ẹ rí wèrè olórí burúkú ọmọ òfò ọmọ ìbànújẹ́ ó ń rèé wọn bí ìyá ẹ̀dá kó wọṣọ sílíìfù àbáyé ìfẹ́ bàjẹ́ wọn bí dà ẹ jẹ́ kí n síbọ̀ sí ibi tí mo fẹ́ yà ó sì ní àwọn àgbà. wọ́n ti fún mi lẹ́sẹ̀ lójú ẹ jẹ́ kí àwọn àgbà kan tún sì wà tó jẹ́ pé olórí burúkú ni wọ́n tó jẹ́ pé àwọn gangan ló ń bá Lizzy sọ̀rọ̀ pé má gbà máa tẹ̀lé bẹ́ẹ̀ kẹ̀ lọ́wọ́ ló ń ṣe bí wọ́n lóyà sọ́dọ̀ tí yín náà. Ah, wọn a kò ní dáa fún wọn wọn ní ṣe oríire olórí burúkú wo ni ẹnu wọn. burúkú ni wọn ẹ ìgbà tó dẹ̀ fi àjẹ́ wọn lọ́dọ̀ màmá ẹ ìṣẹ̀lẹ̀ òkú. ṣe rí ìyá ewé ti mọ̀ wọ́n tán hmm. yewé mọ àwọn pípù yìí yewé ti mọ̀ wọ́n tí ẹ bá ti gbọ́ tí yewé pariwo wọn síta bẹ́ẹ̀ ṣá tì wọ́n dànù iyewé ò parọ́ mọ́ wọn tẹ tí iyewé bá ń kó bò wọn bẹ́ẹ̀ yẹn jẹ́ kí ìyá yẹn máa lọ bẹ́ẹ̀. kẹrí èmi tí mo pé ibi tọrọ Lizzy máa gbàdà já sí hmm. èbúté òfo ni kẹrí àwọn àwọn àfa ẹyẹ náà ó sì kù díẹ̀ bọ ó kò mí fún ẹni tó jẹ́ pé alùsùn náà tó kọ́kọ́ sọ̀rọ̀ nígbà tó ròótọ́ ọ̀rọ̀ tó wá torí wípé olóhùn obìnrin ẹlẹ́dẹ̀ olórí burúkú tó ń torí pé kó máa gbé àṣírí ìtòun náà jáde pé pẹ̀lú bó ṣe ń lo platform ẹ̀ kò fẹ́ sòótọ́ ọ̀rọ̀ mọ́ ṣó ti yé mm. irọ́ tẹ wá ń pa ó ti wá jájú báyìí ẹni a mọ̀ pé bọ́ọ̀sà ń pọ́ndà bí òun náà òun nínú bí òun gan ló na ọmọ yẹn gan bí òun ló mọ bóyí ó ṣe bí òun ló bí òun ló gbé ọmọ gan fún fún Lizzy àìjí mọ̀ because a rí fọ́tò wọn a rí fọ́tò wọn ó ṣàfọdọ̀ ó lè dárúkọ tèmi <laughs> ẹnu ìjàkú mọ̀ ẹnu ìjàkú mi mọ̀ pé tẹ ètí mi mi láti gbà tí mo ti dá èmi tí ìrètí ọkùnrin tó tí kìí bẹ̀yẹ rí. ṣe rí gbogbo àwọn yẹn packaging ló bá dé wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi distract Yewé kán lè fi jẹ́ kí ẹ máa ṣe wọ́n mọ tó ń ṣe inú ìjà Lizzie Anjorin náà ni gbogbo ẹ̀ wà kò yé yín packaging ló bá dé àmọ́ bó ṣe ń lọ náà. àwọn èèyàn òun ò ṣì á ní ẹ ṣé Lizzie ṣé pẹ̀lú bó ṣe ga tó nu ayé yẹn ṣé kò lè sanwó yẹn ni. ó yẹ kó lè sanwó yẹn náà èló ni ten million naira. ẹ wo nǹkan ti ṣe Lizzie o èsì lèmi kàn fẹ́ ká kàn ra ṣí táàpù yẹn ká ra ṣí táàpù mi ẹ̀rọ yẹn ká má ṣe ká má ṣe rẹpẹtẹ ká má ṣe táàpù ká ra máa yín jẹ ká mm. ra máa yí ibi sí àárín ni ká máa yí ibi sí àárín ni ká lè jẹ ká lè jẹ pé ẹ mọ̀ pé ẹ mọ̀ pé pọ̀nmọ́ tí pọ̀nmọ́lé haúsá ó máa ń le ká ra máa yín jẹ yín jẹ ni pẹ̀lẹ́ tí ẹ rísì pẹ̀lẹ́ o má bínú lórí ó lè jẹ pé mo yóò rí iná ló máa gbà kọjá lórí ìtẹ̀mí lálẹ́ yà ní ìmọ̀ buhari ẹ̀ a ẹ ṣe mọ bọ̀bọ́ kan tó máa ń pèsè ọ̀dọ̀ dọ́kàsì yẹn babalẹ́gbà ó tún ó tún analyze ó tún analyze voice changer voice changer pè mí ẹjọ́ ó tún analyze voice changer I was just laughing my head off I was like what the fuck. Ah, àwọn àwa dídì sọ fún mi pé mo mi yunifásitì tó bá fẹ́ ká yí ẹ bàjẹ́ mo fẹ́ lu ọmọ kan náà mo fẹ́ fi borí ká tó rí bí wọ̀ kò yí sí tó rò gbọ́dọ̀ orí odó wá kéré ni àgúnpá ìní n tó bàjẹ́ lára ilé rẹ̀ láàrin ọdún bíi mẹ́rin yìí forty years kò lè ṣe é ṣàtúnṣe ṣó wá ṣó wá tí wàá rí nǹkan kan tó tún wá lè ṣe o tó o bá lè jáde tó o lè bẹ fọlá má bínú lórí DNA test tí mo sọ yẹn wàláì tó rí òórí òórí ọ̀rọ̀ tẹ̀lé ni ó kàn rọra kọ́ ọmọ ẹ jáde báyìí ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ níyanjú jọ́ kejì hmm. ẹ bóyá kò tí travel tẹ́lẹ̀ hmm. ó dàbà ń sádọ̀ kan ó tún travel bẹ́ẹ̀ la ṣe máa dá ikò lọ sí orin yẹn padà tó hmm. ti yẹ ikò lọ sí orin yẹn ti lọ because ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ farao tí wọ́n fẹ́ jẹ́ kí ọmọ ọmọ Ísírẹ́lì lọ ẹ ṣe la máa jẹ́ kó o ṣègbè sínú òkun pupa báyìí bẹ́ẹ̀ni. ìdè ìfọlá ìdè ẹ ti já o ayọ̀ ẹ ti dé ayọ̀ ẹ ti dé ó ti dá láyọ̀ ṣé ni mò ń bá ọmọ yẹn yọ tí ọmọ yẹn bá fẹ́ máa jáde tó bá fẹ́ máa jáde máa wọ lẹ́jìsì sálẹ̀ ó lè fẹ́ ó lè fẹ́ yá nídùú kó o yá nígbà tó bá súnmọ́ ẹ fún ní bló lójú hmm. ṣáà máa gbà kó tó yẹn ká wo ẹni tí ó lo original cream náà méjèèjì cream ti tiẹ̀ kò wọ́n tó ti tiẹ̀ kò dẹ̀ ṣiṣẹ́ lára tiẹ̀ tó tiẹ̀ ah! iṣẹ́ ọlọ́run wà ní agbára o ẹ wo bọ́ọ̀lù wọn ṣe ń lo táníkà tó fi ń bá olówó jà hmm. nǹkan tí àwọn nǹkan táwọn oṣòdì òkè ṣe tó ṣe tì tó hmm. lulẹ̀ nǹkan tí rẹ̀mí sùúrù tù tó ṣe tó lulẹ̀ saheed balógun fíjì balógun ìyàbọ̀ òjò ó lulẹ̀ ẹ wá wo ọmọ tó lò ẹ wo ọmọ tó lò tó fi ṣèkì lizzy tó fi ṣèkì tìdílé tìdílé tó fi ṣèkì egbòǹgbòǹgbò ah, ọlọ́run ọlọ́run ọlọ́run títóbi ẹ o ọ̀hún àlùfáàyè ẹgbẹ́ ọmọ ọmọ ohun tó ń ṣẹlẹ̀ pé tọ́lọ́ bá dé ó dé nìyẹn tọ́lọ́ bá ti dé ó ti dé nìyẹn hmm. tí orí wàásù tèmi wàásù fún ẹ yìí ò wàásù fún ẹ èmi máa ń ṣe ẹ̀fẹ̀ tí máa ń fòdodo ọ̀rọ̀ jáde inú ẹ ni bọ́lá ń ṣe ṣe ẹ̀dá tèmi nìyẹn tó hmm. ti yẹ tó àwọn àlùfáàní kan mọ̀ pé ṣé kò ń ṣe irú wa ti Fọlá tàdúgbò kọ́ mọ̀ àlùfáàní but bíjà pé o fẹ́ lé Fọlá kúrò ní gbogbo ibi tí hmm. Fọlá níyì sí o fẹ́ lé kó o fẹ́ bọ́ síbẹ̀ ọlọ́run wá fi nǹkan kékeré ó fi pa gbogbo nǹkan tó ní rẹ ọmọ ètò ti ná ṣé o mọ ètò tó yẹ kẹ́ ẹ fún Fọlá kó máa bálé ayé ẹ lọ hmm. ní tó yẹ kẹ́ ẹ fún lásìkò gbà. ó lọ má jẹ́ kí Fọlá ọkọ náà ò ní gbowó lọ́wọ́ wọn lórúkọ Jésù ó lọ má jẹ́. náà mò ń sọ nìyí wípé ní àsìkò gbà yẹn ṣé o mọ nǹkan tó yẹ kó ra fi rúbọ yẹn wípé òkè Fọlá má bínú máa lọ bíi five hundred thousand ó ti ríṣì ọmọ yẹn hmm. but nígbà tí ó yẹ pé òun tó wá ń parọ́ wípé ẹ kò kò sí nǹkan kan ẹ tó fẹ́ fìyà jẹ tí ò ní yà hmm. bí a ní bàbá ẹ fẹ́ fìyà jẹ wá wo àwọn tó wá dìde fún hmm. ọ ju tọ̀wọ́n sẹlẹ̀gbìtì lọ àwọn tó àwọn tó dìde fún ṣé ohun tọ́lọ́ ń sọ nìyẹn ọlọ́run máa gbé àwọn kan dìde nítorí ìṣubú ẹnìkan. Hmm, ọ̀rọ̀ rẹ̀ bọ́lá ń ṣe ṣé nìyẹn ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run á gbé èèyàn kan dìde nítorí ìnọ̀rọ̀ èèyàn kan bọ́lá ń ṣe ń ṣe nìyẹn thank you ma kò jẹ́ sẹlẹbírìtì kankan o ti sọ fọlá di sẹlẹbírìtì hmm. ìwọ gbogbo ti wá di yẹyẹ bírìtì o ti yẹ kọlọ kò sí nǹkan. ẹ ó dàn bàbá lẹ́gbàá. ẹnìkan tún ṣe ẹ̀san twenty thousand thank you very much odosians god bless you ẹnìkan it fún wọn ní twenty thousand ẹ jẹ́ ká wo iye tó ti wọlé and sìn so. That is the wife in the hospital. I don't know, the picture is not very clear, but she's on the hospital bed. Um, so that's 150 160, 170, 180. Ẹni ẹ̀ kàn ń pariwo God God ni. Babalẹ́gbẹ̀ẹ́ jẹ́ ká pé ẹni tí wọ́n ràn lọ́wọ́ yẹn. A máa ṣe kọ́lì ṣò fún wèrè gbajúmọ̀ létà. Ó yeah, ẹ̀dà ẹ̀dà bò ẹ̀dà bò ẹ̀dà bò ẹ fún hmm. jẹ́. Ṣé o tún wá rí ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ Delilah nínú hmm. ayé Latifu? Hmm. Ṣé o ti yẹ Delilah òun lọ́lọ́run fi bá Eh, something wì hmm. ṣó ti yé so ọlọ́run á wá gbalàtì lọ́wọ́ ẹ ṣó hàn pé màmá ewé ti sọ wípé àlùjò máa bọ́ bọ̀ bí eré lọ́wọ́ èèyàn pé ṣáàlùjò ò bọ̀. ìyá ewé dẹ̀ sọ o ìyá ewé sọ. bí ọ̀rọ̀ láti ṣe máa rí nìyẹn hmm. ṣó ti yé but èmi mọ̀ pé òun wò láti pé kó kúrò bọ̀ kí láti má rò pé òun bọ̀ lọ́dọ̀ fọlá. láéláé bò ń gbà tí ò yà wèrè. àwọn èèyàn ti tẹ́wọ̀ gbọ̀ngàn treat it, it take over. ọmọ àwọn ayé ọmọ ayé ni fọlánà ọ̀nàbó kò lè pa bí o. Lizzy o máa sáré kú ni. àmì àṣẹ fún un. èèyàn méjì ló wà bọ́lá ọ̀hún dẹ̀sí ṣe dáa náà nìyẹn akọ àtàbọ̀ òkè àti ilẹ̀ ẹ̀yìn àtẹ̀gbẹ́ ẹ̀yìn àtiwájú ẹ̀gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì bó ṣe wà nìyẹn bọ́rọ̀ wà ní fọlá náà ṣe rí nìyẹn wàá wo nǹkan kan o sórí bókè àti ilẹ̀ ṣe wá wà yẹn ewu wà lọ́lọ́run pé sókè òkè ni ilẹ̀ òun ló mú ajẹ́ ilẹ̀ ìwọ ni ilẹ̀ òkè ni fọlá bó ṣe rí nìyẹn so bó ṣe bá dẹ̀ rí nìyẹn títí ayé yóò rí ìpẹ̀kun àmín àmín àmín lórúkọ Jésù ìyá kẹsẹ̀ tiẹ̀ ṣe wá tá o kẹ́yìn náà wá gbà o kò sáà ń bínú ẹ sọ̀rọ̀ sí wa ẹ ṣépè fún wa ẹ ṣe gbogbo ẹ̀ fún wa violence náà ni èké náà ni èké ọkùnrin náà ni bẹ́ẹ̀ sí wàhálà bẹ́ẹ̀ sí nkúrú ẹ̀gbá làwa inú nǹkan ẹ̀gbá òun bá láàsì ẹ̀rú rẹ̀ máa ń gbá lára ẹ̀gbá ni kò yé èyí sí kí ọjọ́ mi gbà hmm. NAFDAC tèmi nìyẹn DNA tèmi nìyẹn o tún lè béèrè DNA tèmi o nínú ohun tó tún ń gbọ́ yìí kò sọ pé òtí rí DNA o kò náà mọ̀ Òṣogbo ni mí bí ti wọ̀dà ẹ̀ṣẹ́ gé lórí burúkú ẹlẹ́pọ̀n à ń tà ẹ́ o ti yé tó ẹ̀jẹ̀ pẹ̀lú mi ẹ̀jẹ̀ ẹ pé nìyẹn ọlọ́wọ́n bá mi dáwọ́ lé ọmọ yẹn àwọn yẹn á dàgbà náà gbọ́n Solomon ọlọ́wọ́n á jẹ́ kí eh, omi Nàìjíríà bá lára mu tó bá bá lára mu tán ọlọ́wọ́n á jẹ́ kí Nàìjíríà lágbá Ọlọ́run ẹ̀yin tẹ́ tó wá ṣe ọwọ́ sí tẹ́ ṣọwọ́ sí ọmọ náà tẹ́ tọrẹ lágbá Ọlọ́run ẹ̀mí ìtọrẹ kò kò náà ayé yín Ọlọ́run á dẹ̀ máa fi ọ̀pọ̀ rọ́pò bọ́sì lèjì ọ̀hún pè kankan ní ó ní kò ní mọ́ Ọlọ́run ṣe ti yín bẹ̀ lágbá Ọlọ́run bẹ́ẹ̀ dé yín tó ń bọ̀ ewu bó náà ṣe ń ṣe nǹkan yìí ah, ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń wá ah, ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń wá ṣẹ́ẹ́rì tó náà bá fún yàn ní fíṣàn gbà mí akọ̀dẹ̀dẹ̀ ó ń yíṣì fún mi ni ó ń yíṣì fún mi ni bọ̀ ẹ yẹ kí a fi ìtòkù dalẹ̀ torí bí mo bá tún ní kí n sọ eléyìí ẹ wù ọgbà tí last year tí wọ́n polongo wípé kí èka ìṣubú ẹ wá wo bọ́lá oṣù wá ṣe àtàrà ìṣubú yẹn tó wá sọ di dìde ayérayé ẹ wá wo àwọn tó ti wá dìde látara ìṣubú tó fẹ́ jẹ́kẹ̀ ìṣubú yẹn ẹ wo oh. àwọn tó ti wá dìde lẹ́yìn náà ẹ wo àwọn tẹ̀ ti jùsù dá lókòwò níwọ̀nba tó bá wọn nífẹ̀ẹ́ sí ẹ wo àwọn tẹ̀ ti dùnú níwọ̀nba ẹ wá wo wípé platform kan lẹ́ni ẹni ọkùnrin ọkùnrin tó wà tẹ́lẹ̀ ẹ platform kan ló wà tẹ́lẹ̀ tí fi sọ pé kó wá kó máa rí dùn ó dẹ̀ tún débi ó tún rí dùn lágbá ọlọ́run ọlọ́run ní pàyínlẹ́kùn kò ní pàyínlẹ́kùn kọ̀ kò ní pàyínlẹ́kùn gbangba lágbá ọlọ́run gbogbo tó dá sí pátápátá ọlọ́run bá wàrà fanáwó mọ̀ kánà àléyà gbogbo ẹ̀ náà lámọ̀ olísì bó o bá débi mùsùlùmí bó o tun ri dun lagba olorun olorun ko ko ko gbangba lagba olorun gbogbo to da si patapata olorun ba wara aleya gbogbo e naa olisi o ba debi waa ba musulumi o debi waa ba alawo waa di gbogbo alájì pásítọ̀ wa bye bye. Thank you, bro. Okay, let me um let me call the person in. What's this? ah sister dorcas i don't just know how to how to thank you like i am really grateful in one million. i'm gonna call the person now Any yẹn náà ni voice notes sílẹ̀ yẹn ká round up I àtún wá ṣe show I àwa ṣe prayer fún wèrè gbajúmọ̀ lálẹ́ àdúrà làwa fẹ́ ṣe face àwọn Away, dúnyàn bí. hello. hello. ṣé wa. yes mo gbọ́ ma clearly ma ó ń gbọ́ yín. inú mi dùn gidigidigidi from the deepest of my heart mo fi ń gbàdúrà gbogbo àwọn tó ṣe ilé ìfún mi ọlọ́run á yọjú gbogbo ìṣòro wọn pátápátá ní orúkọ jésù gbogbo ìṣòro wọn kò ní rẹ̀ dànù ẹnikẹ́ni ẹ̀dákẹ́dà yìí tó fẹ́ fọmọ pa ẹ̀kọ́ kan yín lẹ́kún ní orúkọ ọlọ́run á jó wọn run. àmín. níbikíbi tí níbikíbi tọ́lọ̀ ti pèsè fún láti dé láyé ẹ máa débẹ̀. àmín. ẹ̀yin tẹ ṣé tẹ ti bímọ ni àwọn ọmọ yẹn á di ògo àgbáyé. àmín. ní nàìjíríà lókè òkun àwọn ọmọ yẹn á di ògo àgbáyé. ẹnìkan tún ṣe sẹ́ndì fifty thousand ẹnìkan ṣe sẹ́ndì fifty thousand onlele another person just send fifty thousand. Thank you so much. I really do appreciate. You're welcome. Amen àìsàn tí kò ní ìwòsàn ọlọ́run ò ní fi ṣe yín kò sí bó ṣe lè wú tó iye tó lórílẹ̀-èdè nàìjíríà ní gbogbo àgbáyé ìrọ̀rùn lá máa jẹ́ fún yín. àmín jésù. because you helped because you helped me God will help you financially physically and spiritually. amen. because you are a philanthropist you shall never go bankrupt. amen. Amen. Your business will never go down in the mighty name of Amen. Jesus. No weapon fashioned against you shall prosper. Amen. Whatever you lay your hand upon in the mighty name of Jesus. Amen. Whatever your heart's desire is, whatever, anything on earth, God shall grant them unto you in the mighty name of Jesus. Amen. Àti ìjọba àtẹ̀yìn náà tẹ̀mú tẹ̀mú lè ṣe ṣe ní orúkọ Jésù. Ọlọ́run ibùjókòó yìí kò ní dáàbò ní orúkọ Jésù. Àmín Jésù. Àwọn tọ́lọ́run fi Amen. yín. Àwọn ọmọ náà wọn ò ní wọn ò ní ṣọ́kù. Àmín Jésù. Ní orúkọ Jésù. Amen. Ní orúkọ Jésù bó ti lẹ̀ wù kó le tó ẹ̀ máa rọwọ́ jọ. Àmín. Ikú òjijì kò ní jẹ́ ìpín yín ẹ Amen. Amen. Amen. ẹ máa do bless you bless you wọn á bí láyọ̀ àfàlàfíà lórúkọ jésù. I'm Michi. Yes, and I want to use this medium to tell everybody that I'm a phone visitor. Phone normal people, them phone no. So in case anybody needs my service, I can do delivery. I can you can come here. I can do delivery, dispatch, body machine, and I do electrical engineering too. Mm, no problem. ẹ jẹ́ ká lọ look after àwọn ọmọ náà kẹ́ ẹ lọ ṣe tàwọn ọmọ náà. God bless you yóò lè dá lọ́wọ́ ní ọlọ́run ó gbé mi nínú ayé yín jésù nítorí pé ó já ó já fara òkú rẹ̀ lórí àwọn íjíbítì ní ọgbọ́n jésù ni ogbon máa já fún àmín jésù nítorí nitori mójú sẹ́kù moju ẹrú ó sọ́ ju ní ọgbọ́n ọlọ́run á sọ yín ọba. Is the baby going to? Do you know the sex of the baby? What do you say, ma? Do you know the sex of the baby? Yeah, I know already. I know already. What's the sex? Oh, ni oh that's so cute. <laughs> yeah, that, that's I really appreciate Stand up mm. Go to the hospital. Let's hear good news about the baby. Oh, mm. You All right. Possible. Every possibility in your life, God has it, it to possibility. Amen in Jesus' name. Thank you. God bless you. you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. èmi náà máa you orúkọ ẹ̀. All right. No problem. Take care. Yes, ma'am. thank you, I really appreciate it so much àwọn náà máa fún ó donation kí la máa porúkọ ọmọ wa ọmọ tuntun tá a fẹ́ bí nínú odó kí la máa porúkọ ọmọ wa let me listen to what he said. Ah, Sister Dorcas, I don't just know how to how to thank you. Like I am really grateful in one million folds. You've made my impossibility be possible. Mo mo mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. You made something impossible for me to be possible. Another person tún ti san another fifty thousand. tá a tún lè lè tá a tún rè nítorí Ọlọ́run ẹ ló ẹ ló tá a tún ní ẹ ó dàn ẹjọ́ important call kó wọlé ẹ ní sùúrù ẹjọ́ nítorí Ọlọ́run ẹ ní sùúrù ẹjọ́ ẹ ló important call ẹ <laughs> ló ẹ. Ayọ̀mídé la máa sọ bẹ́ẹ̀ ni tèmi ń jẹ́ bẹ́ẹ̀ ni. <laughs> Ayọ̀mídé la máa sọ. Ayọ̀mídé la máa sọ Ayọ̀mídé ni. <laughs> Ayọ̀mídé ni. Ayọ̀mídé la máa sọ. Ẹ lo kọ́là. Ẹ kalẹ̀ o. Ẹ sọ̀rọ̀ sá, ẹ sọ̀rọ̀ sókè. Okay ẹ ní sùúrù ẹ jẹ́ kí n fẹlẹ hàn ẹ ṣé gan o ẹ o donation god bless you another fifty thousand just entered o donation ẹ ti pọ̀ jù ọ lọ ayọ̀mídé lórúkọ ọmọ wa tuntun continue ẹ gbọ́ yín sá o. ọ̀rọ̀ mi kọ́ ìyàtọ̀ sí ọ̀rọ̀ tí bàbá gbà ó dáa pé ẹ sọ pé nìkan ẹni wọn máa ṣe bẹ́ẹ̀dì fún gbogbo sílá bẹ́ẹ̀ yìí. a máa ṣe bẹ́ẹ̀dì fún wèrè gbajúmọ̀ lálẹ́. ó sì lò kọ́kọ́ la máa ṣe nǹkan tó mo fẹ́ sọ ẹ̀ lè má láìkẹ́ lóòótọ́ mo fẹ́ jọ́ tó lọ lọ́dọ̀ láìkẹ́ sọ ìkọ́ fáǹsì ńlá wa ọkọ̀ tí máa ń wà tó ń kí àwa No, there's no need. We, we're not. We don't need that. Don't mention all those people's name here. I want yẹn wà irrelevant. We don't need that. Emi ò kí ń dẹ ẹ jẹ́ kó gẹ ìjáde síta. Ẹ ló sà. Ẹ jẹ́ kó Mi ò kí ń dán mẹ́rú lòun. <laughs> Èmi ò ń dán mẹ́rú lò. Ẹ má wọ̀ rí ń pa olórí burúkú yẹn tiẹ̀. Olórí Thank you, sir òwe gbajúmọ̀ la máa fún ní èsì òun ló ń ṣe bẹ́ẹ̀dẹ̀ lénìí tábà tó bá ti dijọ́ tí ọ̀gá yẹn fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ ẹ àtún fún yẹn náà ẹ ọmọ ẹrú bá o èmi never that's one hundred èló lówó yẹn jẹ́ báyìí sí mi tiẹ̀ mọ̀ that's two hundred two twenty three twenty that's three hundred and seventy thousand ẹni yẹn hundred thousand péré ló dẹ̀ béèrè You people are too much. Thank you so much. That's 370,000. 100,000 ẹlẹ́ni ẹ béèrè ẹ̀dẹ̀dá 370,000. Wọ́n á tún ló ń di ọmọ nú ẹ̀. Wọ́n á ra nǹkan fọ́mọ nú ẹ̀. Ayọ̀mídé lórúkọ ọmọ wa. Baby name is Glory Ayọ̀mídé. Ayọ̀mídé lórúkọ baby wa ayọmídé ayọmídípúpọ olúwàbùkúnmi ọkùnrin lọmọ wa kì í ṣobìnrin ọkùnrin ni okay guys um god bless you thank you so much i really do appreciate you thank you very much for helping that gentleman because èmi tiẹ̀ ti ń because i don't know um, bóyá ẹni ẹ máa need ẹ um, um, very, very fast or not. That's why I was a little bit like, I don't know. Hello, sis, I'm on the show. Just want to tell you. Who is this person? Hold on. You can you have the tracking number now. Just track it. Let me go track it for you. You know, so thank you very much. God bless you for um for that um, my daughter's name is Ayomide. my sister Kwame náà Ayomide. Also, sọ delivered. Hello, sign Who delivered to who? This you need to go to um East East Ham delivery station or whatever, you need to go to Eastern Post Office. They've been there. You were not at home, I think, because it says deliver. Eastern Depot, D-O. So that person with the perfume oil, you need to go to the Eastern Post Office with the tracking number, show them the tracking info, and they will give the item to you. Maybe they came to the house and you were not there. So they gave you the, they've, they've, they've taken it back to the post office it doesn't normally take that long you will be able to collect today ẹ má gbàgbé aṣọ làwọn ń www.ladypolody.co.uk like i said we are going to give the baby Ayomide. Hmm, a lè forúkọ ẹyọ kan sí why because my daughter is ayọ̀mídé ọmọ sister kwame her son is also Ayomide. so ayọ̀ tiwa ló dé god bless you thank you i appreciate you love you all and i will see you again Ambo ń bọ̀ wá gidi súná tó gbàsíkì fún wèrè gbajúmọ̀ lálẹ́ a máa ṣe súná fún ìyá ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ti díjọ bẹ́ẹ̀ dèní ṣe tiẹ̀ náà bó ṣe máa ń ṣe fún mi every year nìyẹn mi ò kí ń ṣe dá padà fọ́ burúkú ẹ̀ mo ń padà bọ̀ lálẹ́ I'll see you tonight bye bye.